anabi eh, sallallahu alaihi wasallam doka yawmal qiyama sura tono ebenyi amma ni shaa tora kene alkuma yaka nyanyari fi wa ana shaa tora fi wa nan janna ebenyi do man je do aha ebenyi awa mi rayin nan ebenyi thousands of years ẹ̀rẹ̀ni ọmọ náà ṣẹ̀ náà iná dọ̀rẹ́ jẹ́ alukuma yẹ kẹlẹ ọlájẹ ni bíríjì bóra náà ẹni ẹ̀rẹ̀ náà kéèdì kẹ́ni lé wa kò ní mọ́lẹ́nu wọn ẹgbẹ́ bọ̀ ní bíi ní ẹ̀bà náà bá wọn ní pẹ́kú dọ̀rẹ́ náà ní wọn ní parahu wẹ́ẹ́kẹ́ ọ̀rọ̀ ní different capacity and argument náà lẹ́yìn ibi kẹlẹ́ ní ọ̀nà kó wọ́ kẹtẹ lọ́sàn-án àwọn ẹ̀yà tó wọn ẹ̀yà bẹ̀tẹ̀ wọn àmọ̀sọ́rọ̀ ẹ̀dá náà ẹ̀dẹ̀ wọn wáyé náà kí wọn láìka fìṣù náà wọn ní kàtígórì rẹ ní ẹni kí wọn buhari ní díẹ̀ bíṣọ náà rẹ báà lè jùlọ ẹsẹ̀ lọ́kà yìí àwọn kọ́ lọ́rọ̀ mà tí wọ́n rò ká ọ̀nà wà tó rí sọ̀rọ̀ àti láàyè ní hànú àwọn ọ̀rọ̀ náà nà wọn nà ní. yorùbá àná ọ̀nà ẹ̀ka ó mi fi bí lọ́wọ́ tó rí lóbo ní hànú àwọn ọ̀rọ̀ àǹfààní náà wọn náà ẹ̀ka àbá sọ̀rọ̀ yà tatara malatura tatara ọmọ náà ní tatara sani ọkọ mẹjì náà òsòrè ìdọ̀rọ̀ jẹjọ wa tọ̀gbọ̀dọ̀ ìlú ìtura an kan fún mi láta máa ní mi náà mọ gáàsì wọn lè lọ́nà èyí ọ̀rọ̀ àyè ọmọ náà yóò dọ̀ ọba bọ̀tọ̀ gbọ́n mu dìlé ìdílé ẹ̀nà àwọn ọmọ rẹ̀ yọ̀ kò sòrò ọ̀tọ̀ fún rẹ̀ yìí ẹ kì í dàbí kí yóò rí ní ẹ̀mí ẹ̀fọ́n náà ọ̀sọ̀ ẹ̀hún ẹ̀sùn náà kájọ ọ̀hún ọba ẹ̀dẹ́wọ́ ọ̀hún tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀hún ẹ̀sùn kò ní à. àgbẹ̀rẹ̀ ni bí ìwé ka ẹ̀ra ẹ̀. bẹ̀rẹ̀ ẹ̀rọ kẹ̀lẹ̀ àgbẹ̀rẹ̀ náà kàrọ̀ náà kẹ́ ilé yọ ha ha yóò ṣe ti ẹ̀dá mi ẹ̀yọ̀ wọn. therefore smith kò wọ́n sọ káà ẹni lè tìbí yánà lè kó lè ṣe aláàbọ̀ nàkà hmm? wọ́n kí lóde ìgbìmọ̀ sọ́tọ̀ ọ̀sọ̀kẹ́ ìmúná gbòǹdùsọ wẹ́rẹ́ ní gbèsè mọ́ gbòtò ìjáǹpìlẹ̀ ẹ̀fọ̀nà àti ìdánilẹ́kù so onígbòǹdùmọ̀ àkàrẹ́ ẹ̀tọ́ gbòòrò sọ̀rọ̀ ìgbà náà ìwé náà náà náà. ẹtọ́nà ọ̀rọ̀ do I do I expect very produce one and agricultural wise then asọ́nà kó ẹtọ́ ẹ̀dá asuwu ẹ̀nà ẹ̀ka wọn asuwu nana kó tired ẹ̀wọ̀n ẹ̀nà àwọn bàjẹ́rẹ̀ ẹ̀wọ̀n ti bí ọ̀rẹ́ kó sáà ọ̀rọ̀ dà. Now, that's why we can go na The yake àbúfẹ́ra jimá hàn nínú lọ rẹ anáàrẹ̀ yìí ṣùgbọ́n wọ́n important to ọ̀nà àwọn ọ̀tọ̀ náà nìyí yíyá mi yọ̀ ẹ̀rọ àmánínú náà nke every ọmọ mìíràn ìwọ̀n náà considering to a ọ̀rọ̀ wà n'anya rẹ̀ ọrụ mmụọ yiri isi ìwọ̀n ní ìkọ́ ìwọ̀n ní ìkọ́ ọmọ ọmọ is.

bọ́nà mi nana ẹ̀ka ìmẹ́nà àbísínú nílẹ̀ òṣìṣẹ́ òṣìṣẹ́ ìmẹ́nà ìfẹ́nà na ẹ̀họ́ ìrẹ́ rẹ̀ wà wá expect kàn ìmẹ́nà náà má là fẹ́ expect ilé ìwé náà kẹ́ni wà nàdùn òun nàdùn ọ̀rọ̀ and christian ẹ̀yẹ́nyẹ́ ní àgùrẹ́yà ẹ̀ kọ́ mi rí yahudi ẹ̀yẹ́nyẹ́ ní àgùkọ́ nẹ́kẹ́ lukumuli ẹ̀yẹ́nyẹ́ ní àgùkọ́ nẹ́kẹ́ ọkà. قرآننا ونورا يهدي به سبحانه من شاء من عباده يوم لي لا انت بقرآننا يوم لي في ورد الجريم ومن انا لبعاني وهو يرسي إلى الغنم ولا شك أن فيه علاجا عظيما ودواء فعالا أين ذلك أني أهني دوف الإيمان ahanan enkatere ni twela of akomimani anya hanan nan yana jiga kanan wadawa an fa'ala ate ahanan kaka fa'ala is efficacious on efficacy hmm? on effect like a was money or wow وانا وقوما وانا بهور قال الله عز وجل ومن ويانا يتيتم اوكاكا وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين ومن كي تيتين القرآن إذا نجاك شفاء أوهن كيا ورحمة للمؤمنين دلعا بيهبانا كيدهم أما طريقة العلاج أول إذن القرآن الذي مهنايا فهي التفكر والتدبر وأنا الجزي أول والتدبر أتي أول كتاب التفكر ده يعني thought يعني thinking والتدبر ده يعني deep meditation أو إسرائيل من أول يوم نبرك ونرى أن يمنعنا وقد كان رسول الله عليه الصلاة والسلام يتدبر كتاب الله على كان لبي مو مودر معه على كا أتوان سيسون نتميل آي قرآن ويردده ذاك واتو أبا ودي كنيوكا ديري كيكان وهو قائم بالليل أو قتل أهداك حتى إنه نتوكا النبي عليه الصلاة والسلام في إحدى ليالي كأني راهو يكون يا قوم أمر كويت داك لكن بورم يما داك صلاة دا ذات أتو ليكم يردد آية آية يا واحدة أي كنا أن يركنا لا كنا ذاك من كتاب الله إنه ملهم وهو يصلي أمر كصلاة إيه awa tó àrùn ọ̀kẹ́rẹ́ ẹ̀ àgbóyìnbí ní ìlú bẹ́ẹ̀ kó wọn náà kẹ̀kẹ́ sáré àrùn ọ̀kẹ́rẹ́ ọmọ wa ọ̀kẹ́. lẹ́mìí ojú ayé sàn án àníbi ọ̀rọ̀ káwọn ní káwọn náà hàtà ọ̀ṣùbọ̀ àpòrò dìínì wọ́n yẹ kọ́ọ̀lù hòtò àrùn ọmọ wọn náà kẹ̀kẹ́ àníbi ọ̀múlẹ̀ náà ń yẹ̀bà àkàkà إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم إن تعذبهم أمريك أكا آه، وعصي هوا فإنهم عبادك أرجع لهم وإن تكفر لهم وجيوا فإنك أنت العزيز فإنت ومن أواهي العزيز أكتا فنفن أنا كتا فنفن الحكيم ẹ̀wọ̀n lẹ́yìn àbọ̀ ìgbìngbì ẹ̀wọ̀n nínú on the most wise. wíwá yẹn nù nsọ́tù má ìdá ẹ̀ one eighteen wíwá yẹn one fifteen one sixteen one seventeen àmì bíi fún mi yà kàrà ni hmm? bí mo yà kàrà ni kà ẹ̀kọ́ ọ̀nà wà hàn níbi ìṣẹ́ dọ́ọ̀ka أأنت قلت للناس اتخذوني وأمي E ká láyìn náà na nǹkan àṣẹwò ẹ̀wọ̀n níbi ìjà gbàgbà kí wọ́n jésù god mary mother of god ọ̀ní ọ̀nà wọn yóò mú ní ìjẹ́ ọ̀rọ̀ wọn yìí. ànábì bẹ́ẹ̀ mọ̀ kí ta àkàrà nípa wọn nìkan àwọn mi sì náà rí ọmọ mi aláwọ̀ hapò that maybe it sound like wọ́nrí ló wò yìí wọ́nrí kìsà yìí in kóńtò kóńtò ló fọkọ́d àlẹ́ntà máa wọ ká ọmọ ìwà wà áyàn tà aláwọ̀ máa fi náà sí wọ́n là aláwọ̀ máa fi náà sí ọmọ ìwà ẹ̀sẹ̀ yìí náà ọ̀nà mẹ́fẹ̀ẹ́ ẹ̀ náà ẹ̀ wọ̀ ọmọ ìwà ọ̀rọ̀ kó so ẹ̀kọ́ náà mí de àlejò ìfọ̀rọ̀ into azimuhu ìnáwó ìbàdí kọ́ wàásù ẹ̀rọ wa tó ọdún àwọn ọ̀hún wọ́n ń tẹ́kùrú láwọn òun lè rí ìdílé ẹ̀kọ́ ìdílé wa ìnáka antan aziz alhakim òun ẹ̀wọ́rọ̀ anyọ́n kátàfẹ́ sani kuma ẹ̀wọ́rọ̀ àbọ̀wọ́rọ̀ wà ní subhana wa ta'ala yẹn lé ní qur'an jẹ́ wọ́n yà á kà á kọ́ ní wọ́n fi ẹ̀rọ wa ẹ̀rẹ̀ wọ́n múra bẹ́ẹ̀ wọ́n al aziz alhakim al aziz alhakim check أما أنها راوي جاء هنا سورة البقرة أربعة نكتمل كل ما نسوي ọmọdé wọn náà ṣe ìdúrà ìdúrà ẹka ọkàtọ ìwọlì aziz ọkàtàn ẹ ẹ sọrọ àgàn ọrọ ikú ọkàtàn oríṣi ìgbìyànjọm alhakim kò mú ní ọ̀nà wisdom behind ìlànà bẹ́ẹ̀ bá mi sáré dɔba ayi mura domuni na wɔ dɔba ayi minɛni domuni na wɔ so domuni mi kaa ka sai al aziz alhakim ni domo moni mi ka wɔ na ɔra ɛhɛn ɔsa kɔmɔ gɛ ɛwɔ mori kɔmɔ dɛ ɔri si kuro mi wi dɔm ɔyɛ ɛyà mi yi mu ko ɔsan yi ne baba ka tu koran so ɛni bi kɛ ayi nɔ ayi nɔ ɛni bi kɔtɛ kai dɔw ka ayi nɔ kɛ n'a kɛ. إن تعذبهم فإنه عبادك وإن تغفر لهم إنك أنت العزيز الحكيم إن تعذبهم فإنه عبادك بيكا أبوك عملك يوم الجيجة أهم بجيه يباغو والله يوم الكيام ذاك من هيك أميرا كدودي ك والله لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم فقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار سيغانا لانا نبي سوى طبعا يعني أنصار <laughs> يانا يعني ناقواوا أعطاك كنت أعذبهم فإنهم يبادوك إيه لهم وهي دنيا كطار فالحق والحق أقول لأملأن جهنم من الجنة والناس أجمعين إنما إذا أنا قوتك ما يجي ذلك آه إن تعذبهم فإنهم عبادك وإن تكفر لهم فإنك أنت العزيز الحكيم وكان عليه الصلاة والسلام هناك النبي من موضوع المهار يتدبر القرآن ọ̀sìn ooru ooru wékéwéké lọ́sọ̀rọ̀sọ̀mọ̀tẹ́ dààmú àtọ̀dọ́gbò lásánásọ̀ rẹ ìnáwó quran wọ́kọ̀ gbọ́lọ̀gọ̀ fìdálìkà mọ́bìlọ̀gọ̀ ọ̀rìn lọ́la nìkan àníbi orí ìtú ẹ̀hẹ̀ ẹ̀hẹ̀ náà kàkà ọ̀dọ́n rọwà ibnu hibban fi sọ̀híhì ibnu hibban náà dáwọ́ ní sọ̀híhàn bí ìsìnàdín jẹ́jẹ́ bí ìwé náà kàkà ìyẹn náà. ọjọ́ tẹ̀lé owó wa ẹn a iná ìka àdámọ́nà àtọ́ kọ́ọ̀nà ọkà aka àtọ́ ọkà dàkọ́ìtù ana ọ̀bẹ́dùláhì ibn umair ala aishata radiyallahu anha máa ń yí ẹ̀mí àti ọ̀bẹ́dùláhì ibn umair ẹ̀yìn ẹ̀wọ̀n náà yá ń yọ̀ aisha فقال عبيد الله بن عمير عبيد الله بن عمير بكى حدثينا بأعجب أو أنا بكى حدثني حدثني كل ما بك ونينا حدثيني سوف حدثينا كبي أو عائشة أم المؤمنين بأعجب شيء إنسانك أنه بهم يوكي كلمة رأيتيه من رسول الله صلى الله عليه وسلم أنا كأولي من تومي عليه الصلاة والسلام إذا من كعائشة كهذا رضي الله عنها كان من إنت رأيك من بجيني is the most uh, demanding or is the most amazing إنه من تومي صلى الله عليه وسلم أما أنت فبكت lọ́jà kọ́rẹ̀ ní àwọn aṣọ rẹ̀dọ̀lọ́ àná àwọn aṣọ rẹ̀dọ̀lọ́ àná lọ́jà kọ́rẹ̀ ní jésù ní wàkọ́ọ̀lá dọ́kà kọ́ àmàlẹ́yìn lọ́tàn nínú ilẹ̀ yàlẹ̀ kà níbi ọ̀pọ̀ ẹ̀tẹ́kùn mi náà ẹni ẹkún ní ìyẹn tani yusɔli ɔyɛ k'aka n'ɔkɔ ɔkɔɛtɛ ayisa ne mi nkisɛ ɔkɔɛtɛ a kusala fakɔla ɔkɛ nani bi aka nka. يا عائشة من هي عائشة عائشة وانت ريبورت عنه كده نبدأ كان يا عائشة ذريني أتعبد رب لربي ذريني عائشة نبون دي أتعبد لربي مش كما هي كمريم أمم. النبي لكن أعبد ربي بس تعطون وزيادة المبنى That is أتعبد لربي بمعنى أريد أن أعبد ربي حق العبادة مش كما هيكون أنت الهيرة كون in قالت عائشة كان رضي الله عنها قلت إراوال كون يانا جالي سنة قلت دم عمر كام دمك أه والله إني لأحب قربك oh i love you wọ́n yọ àyè kàwé náà kọ́ ọ̀sọ́ lára ó dúdú ara i love you àyíṣà káàánú wàláhi wàláhi ní òṣìbò kúròbìkà i love kàwé màmí gòrò kẹ́mi ẹ̀mà màmí gòrò mẹ́sìkì wà pọ̀ tó fẹ́ mu hù wà òṣìbò má yòsìrò ká àmàdúmìrì ìdílé náà ká àwùjọ ọba yasọ̀rọ̀ kàárà lójijì ọ̀rẹ́ wa so that yẹ́rẹ́ kọ́ balance ọ̀nà ni máa dá ìkẹ́ máa àyíká ẹ̀yìn ọ̀ma ni kwakà kiri tó tó náà sọ̀kọ̀ ẹ̀kẹ́ àmà gbogbo wọn ẹ̀ka ayé mi nínú èyí mi rẹ̀ sálà nínú ìlà ìkẹsẹ̀ náà rẹ̀ lóyìn mi rẹ̀dí láwọn náà. قالت عائشة فقام دني بكوتين فتطهر دمعين ثم قام يصلي يكوتين ذاك صلى الله فلم يزل يبكي وككوه النبي جيني زي ويجري حتى بل هجره بورو <laughs> بل ويت يسوى ويت بل هجره أدي بسني بورو إيه؟ ده بمن جاء بلا كان لن وشان هجره ده بشان دواتي يكون إيه، نعم ثم بكى عقبان أمور أن يبدو بعيد ولا كمان فلم يزل يبكي أرض نورا معيشه حتى بل الأرض فورده أما بيقوس هون يلا بيتو نشان بيتو نشان دوا طلعوا قربي تزكو هنا ويت الرسول الرحمة وجاء بلال يلزمه بالصلاة إلا هو قلت لهم أنا من فولد بالله من دعاء الله حسابا النبي ويك ما كاون كا النبي ما وقع حسابا تجمع وتم جمان فلما إيه بالله من الله حسابا فلما رآه يبكي يجيب لا يبكي أه النبي يقول coming too much قال دب ذلك يا رسول الله ما هي وانتم sallallahu alaihi wa sallam kábùkì umana jẹlẹyìn wakọd gọfọrọ lọhùn lọkà máa takọdọ ní zambika ọmọ àtàkọ ọmọ náà ìkùnmílẹ nàìjíríà àmì pàtó wà àti ọdọ ẹni wà kọọlà láàmúbi sọlọ àrùsọlọ ká afala akuna abdan shakura àmúlẹ̀ àwọn mẹ́rin wọ́rọ̀ àmì tán ẹ̀rọ kama ẹ̀ lọ́rí hẹ́mọ́rí yẹn náà kó mọ́rí àwọn. ìmọ̀ nà na kó mo ní àwọn náà ó lè kẹ èdèdè ní ìyẹn ìrìn níbi ìlú ìyẹn àná àbí ní ìyẹn ní ọmọ ìyá orúkọ mo ní náà wò ká ọ̀wọ̀ dẹ̀dẹ̀ ọ̀rọ̀ àyẹ́dẹ̀ rẹ̀ yìnyín ìyẹn ti àní mi ní di fẹ́ǹsì ẹ̀yìn mi ẹ̀yìn mi di yẹn nìyẹn fà kó ẹgbẹ́ àná mo rí òṣèlú àníbi wọn ní ìmúni òkè dára jẹun sílẹ̀ so sọ́nà mi ẹ̀ka òye àbájẹ. لقد نزلت علي ليلة آيات جلد يكوا كان كان أقوكا أي تيه تاني لفهم آيات أني آية رونا كتير جلد يكوا ويل لمن قرأها ولم يتفكر فيها anabi kan wayin ako wayin oduku then wayin orimi pepe wanya ẹni jahannam ana kọnọ nwura kékeré níbi ọwọ́lù náà nai ọ̀ká ẹ̀ náà na mi tẹ̀fẹ́ kọ̀ọ̀fì yẹn lọ́ọ̀dù wa sílẹ̀ sọ̀mù tẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀nà ẹ̀ náà ní sọ́ọ̀tù ní one ninety okun na bẹtẹ ilé mi rẹ لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار حديث من نفس سنة الحديث الصحيحة آه، الله سبحانه وتعالى أكا أهني أهم تسام من تسام عتتس بل أهني سوي أهم اختلاف الليل والنهار أهم يرى أهم إلى هو الظلات الموجود àtọ́wé àwọn náà bí àwọn arákùnrin náà wọ̀ ọ́nà ètò láàfin lẹ́yìn ọ̀nà ha. ọ̀pọ̀lọpọ̀ kìíní sẹ́ni bíbá àná iná ètò sáàmù láti sáàmù iná ètò ìṣèjọba tètè àti iná ìwọ̀nà tó ní ìràwọ̀ ọ̀nà ọ̀dọ̀ ọ̀rá tó ràwọ̀ àti iná ìwọ̀nà tó náà ọ̀dọ̀ ọ̀nà ìràwọ̀ ọ̀rá tó ọ̀dọ̀ ẹni rẹ̀ nínú. ọ̀pọ̀lọpọ̀ أولي الألباب من الدين of understanding àti ìgbà number one àníjọ kọ́tẹ́ ní ìdíje àníjìká yíyí nínú kọ́rọ̀ rẹ̀ yìí iná ìyá tó rà ní ọ́nẹ́ ọ̀dà àtẹ̀yàwó àníjì sọ̀rọ̀ àti ní ọkà ọ̀rọ̀ àláṣọ the muslim ahàyọ the kafir kó ṣẹ̀ṣẹ̀ ń yẹ̀ṣẹ̀ rẹ̀. àwọn àmọ́ ti dá mi fẹ́ èyí àwọn èèyàn bí òṣù ọlọ́ọ̀sì náà kọ́kọ́ àwọn àmọ́ ti dá mi lábẹ́ èyí àwọn èèyàn na ọ̀rẹ́ ìtúsáàmù láti sáàmù tó tẹ̀sí wíwí mi ní ìtúsáàmù wíwí mi ní tẹ̀sí àká ó and material is material this it is one other man. zama ta yayin da zama katon wallahi zama na katon yi nawa wajen yin fi dana wata ta da mai yauna awa malaikan ne aljanna yin laifin da rike zai samun wakatin gabakin subhanahu wa ta'ala annabi sallallahu alaihi wasallam aka ayi kullun min jama'in da sun sallama أنا أقول للباب أنا من of understanding الذين يذكرون الله إن هناك إيه تمام

wada'atu jambayya ko a basan nan tatumin mai kowace ne subhanahu wa ta'ala wala junubin a tumanin mana saka ya ta ta ya ta hana wurin wa tafakkaruna fi khalqi samawati wal ard da bi ha sai na sai ini oikema anatu musamman litis yere zeman lobo da karo bana umumi muri ai ما خلقت هذا باطلا ياتو آه، عبثا باطلا كان كان ذاك اوتو كان كان ذاك اطراف وفطس سبحانك واني غير مريء فقنا عذاب النار ومنها هاي هون ويرا من هذا هاي هون ويرا آه، بسم الله هارون يحيى عن عائشة سافر ساينس يكلمها sọmọlì sáyẹnsì lórí ọ̀hún òkè bí àdó wà nínú bóòtù ìnáwéka wọn tóri búlọ́ọ̀kù jẹ́ ní ọ̀dọ́mọ̀ tóri búlọ́ọ̀kù ọ̀nà àká wọ́n ẹ̀ máa tóra ní sọ́ọ̀sì àwọn ẹ̀yà wòrò òkè wọn tóri búlọ́ọ̀kù jẹ́ lọ́ọ̀nì bá ìrò ká ọ̀dọ́ tó wọn sọ́ọ̀ tó wọn tóri nàm ìrètí dàwọ́ ìlú ọkè kọ́mọ́lì na lẹ́yìn ìkó ẹ̀rọ kan sáré tẹ̀lé ẹ̀ka pẹ̀lú ọmọ rẹ̀ gbọ́nà wéèzì ìta ọwọ́ ayé lọ́kẹ́ mọ́ ọkẹ́ náà ọ̀rọ̀pọ̀ àtúnọ̀ bíi fún ìdàkà ọmọdé náà tó eche na ìjẹ́ náà bá àwọn tó lọ́kẹ́ mẹ́rin ṣẹ̀kẹ́ look his nature ó ìkó ní defeat ráyìn ní the mentality kan náà dá kí everything look nature iye náà máa mú kọ́ra nature ọ̀yẹ̀ jẹ̀sì ọ̀yẹ̀ méjì sáà we have to wait Wednesday then ka Wednesday náà mẹ ma nature hmm? so everyone has seen what so dey here wey any ọyọ tó sàmù náà tó sàmù three two three nine two three yàrá ni lábọ̀ yẹ kó náà lẹ́yìn ètò dẹ́gbọ̀rọ̀ náà وهذا يدل أصنع سيره على وجوب تدبر هذه الآية ويجب يوم كون عن àwọn ètò dẹ́gbòrò náà àrùn àníyàn nìkan lójú ọkọ̀ èrò pòórò náà níbi ẹni kúkẹ́ rẹ̀ náà ọ̀nà onídàá àná bá àwọn ètò dẹ́gbòrò ẹni lásìkò náà. Your Quran, ọ̀kìsọ́nà ẹ̀ Quran, fíìhì tawhid, ìnà àní ilé àkàrẹ́ ọ̀yẹ́ lòrìyàn nínú ìròyìn náà náà kàn ní àrùkà ẹ̀kẹ́. Wọ́n wá ake ọ̀kà títí lówólé mọ̀ nítútẹ́ abọ́nà ìkẹsàfà ẹni ọ̀rẹ́ náà èmi ní lọ́sọ̀ ìyẹ́mọ̀ ìwá. wọ́wà èyí àtọ̀kà títí lówólé nítútẹ́ ọ̀rẹ́ ṣẹṣẹ àrárà àbẹ́rẹ́ náà kí sọ́ọ̀rì èjì múlẹ̀ yìí lẹ́yìn ọ̀dọ́ kìnnìkìngbà lẹ́yìn dúró múlẹ̀ wọ àkàn àti ọ̀dà ọ̀kàrà ilẹ̀ ìyẹ́yìn wọ àkùbàr àti ẹnubè ìyẹ́yìn wọ kẹsọ̀s àti ìtọ́pà wọ adab àti amẹ̀mẹ̀rẹ̀ adab etiquette nínú amẹ̀nyẹ̀ni amẹ̀yẹ̀ni abandin wọ akhlaq àti ìbíra àná àkókò ní ìwọ̀n mi ìbòbòrò wọ àtàrò ha fìnnàfì mùtànáwìà kuma effect ìfàmìlànà ọmọnìlá anyi tìǹyàrá mùtànáwìà ọ̀ka ọ̀bẹ̀hìn nìyí nìyí nìyí mùtànáwìà náà mọ̀kútàlùfà wọ kàzálìkà. من الصور وكمان رأيهم إن الصور الصور جمع ماذا؟ جمع صور إن الصور هي من القرآن أنا كا ما يرهب النفس أنا كا ومكا أيوه إبتدي جمع أونلاين أوكا إن أكثر من صور أخرى إن من يروه نسائي صور أنا ونايكا أيوه إن إن تشوفهم صور نجوا لهم القرآن يقولون يدل على ذلك سيد يعينون قوله صلى الله عليه وآله وسلم أنا وهيك النبي أمور من دون ما أتني إدان كافي شيبتني هود وأخواتها قبل المشيب النبي كا سورة الهود أتي هنا رام سورة الهود أتي هنا رام إنه سورة ما ọkà ọrụ amịka ewe jiri mmiri sam kọbụl nyosi bom ọrụ so otu kọnụ yawa ama ọrụ a nsa jiri mmiri sam wee nyi dị ụmụ ọrụ ọrụ ní ìdíjìmọ̀ ń ṣiṣẹ́ láti adéèrè sọ́dọ̀ yà gbèsèrè wà rà àwọn sọ́mọ́lì dọ̀rọ̀ lẹ́nu nìkan hóòdùn wọlé wákẹ́ à wọlé mùsàlát wà á mọ̀ yàtọ̀ sí àlóhùn wọ́n ilẹ̀ ṣàmùsọ̀ kọ̀wé rẹ̀ so amurka ko hudu ahwatu hasan ahwatu hudu wannan listi yana nan ilamu yau ko so wani zuwatul hudu domin yana kare domin yana juwe wani ba so ya rara hanyar rayuwa ne a yi burinka an kuma yi zuwatul hudu don wani kizani fastakin kama umar umarka tun zai zai da hankan èyí tí ń jẹrẹ ẹ ọ̀hún ọ̀dọ́ nìkan káì àmẹ́bí ọ̀rọ̀ òyìnbí lẹ́yìn ìdílé ilẹ̀ ẹ̀rọ nìkan ẹ̀hún ní láàyè ní ìdílé ẹgbẹ́ ìwé sítá ìsítì kọ́mọ ní ẹlẹ́kùn mẹ́bọ̀ wọlé wákàyà wọlé sọ́tù wákàyà wọ́n yín máa ń kéne ọmọdé sọ̀rọ̀ náà tó àlà ọkà ìdí àwọ̀kà àti wákàyà ìdílé yẹn náà ká àlùwákàyà ìdí event náà ká is an inevitable event it just happen which is kiyama.

ونسرة أكعة مرسلات والمرسلات أرثى فالعاصفات أصفى والناشرات نشرا فالفارقات فرقة فالملكيات ذكر عذرا أو نذرا إنما توعدون لواقع الدبر كيدهم الإيمان أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم إيه؟ وجعلنا نومكم وجعلنا الليل وجعلنا النهار وأنزلنا من المؤصرات ماء لماذا؟ لنخرج به فهذه جملة جملة تعليلية إيه؟ به تعليلية بلان. وإذا الشمس كبرت إيه؟ <laughs> إذا شمس كبرت وإذا النجوم انكدرت وإذا البنهار سجرت وإذا الأهوش هشرت وإذا إيه وإذا وإذا النفوس وإذا الموؤودة بأي ذنب تكسر في نظرك كورا يكون هناك شمس أو أيضا لا كرم كرونا بدنيتها آية وهي النجوم انقدرت abin ilan da nake usanin da ya jira ha abban kan a goki kiyawa yake da don ha so ma a madani an ku baka rasulun aya gwada nan yakin to annabi kin su da nan haka da maka ewa ewa wani san disai di ewa ne ta zuwa لقد شيبت رسول الله صلى الله عليه وآله وسلم أوكا إيوا أوجيني من صلى الله عليه وسلم لما اختوته أقول سنة من حقائق الإيمان إلي إذا إيماني والتكاليف العظيمة أتبضن تكاليف لا يكلف الله نفسا إلا وسعها تكليف أيضا بضن أتبضن وكل يوم هناك أودا great burden التي ملأت هناك أريه بثقلها لورة سلي قلب الرسول صلى الله عليه وسلم

fatakin kama umarit ẹ̀wọ̀n ẹ̀rẹ́ ẹ̀nẹ́ ọ̀rọ̀ àríkà náà amẹ́ríkà níbi ká tẹ́ǹjẹ́ tẹ̀rẹ̀ ánàkùnrin mọ́dà náà wọ́n máa ń tẹ́ ẹ̀bẹ̀ máa àlùmọ́lẹ̀ ẹ̀ka ẹ̀rí tu bẹ́sẹ̀ àfáwọ̀ ẹ̀rí náà ọ̀nà ẹ̀rẹ́ fatakin òrò tẹ́ǹjẹ́ fẹ́ẹ́ náà jẹ́ hàchọ́ọ̀chì. وقد كان صاحبته أو صحابته كل أنا كصحابيان رضي الله عنهم يقرؤون يعني القرآن ويتدبرون بها سوسون كبير ويتأثرون دعني سامين يوهني وكان أبو بكر رضي الله عنه أنا وكان أبو بكر من يتون ورجلا أسيفا أنا رجل نايكا أما جدلي هيرو ويكون جدلي هيرو أنا أرى بوهيتين رقيق القلب أنا رمز إذا صلى بالناس أنا شبك صلى وقرأ كلام الله دك عن دك رسالة كما أمر لا يتمالك نفسه من البكاء عمر الإيمان انكساري هو يعيشه ومرض عمر من أثر التلاوة أنا كان سيدنا عمر أنا أعظم إني فاي إني أقول الدين قرآن المدير يتوهي أنا أمام أنا أتوهي صلى الله عليه وسلم أنا أعظم ذاك عيارة عائشة نكا نكا عيارة كشورة صلى الله which is أبكر أه ọjọ́ àṣà màánà gọ́sọ̀ bàbá ìṣe mi bọ́kà dáṣà ká ìṣàlẹ̀ ọkọ̀ náà lókè lókè náà kàkà àbọ̀kàṣọ́ ẹ̀kọ́ náà ọ̀rọ̀ àwẹ̀ ìmàjẹ́ sẹ́mẹ̀ ọgbọ́n àmà ní fàtí àkàmì tẹ̀lé ọkùnrin ọkùnrin sọ́nà báwo rẹ̀ ni ìjọba dẹ̀ kàwé nìka wọ́n sì wà sọ́là ó mọ̀ nígbà kọ̀ọ̀tẹ́ sí wà sọ́là káà ẹ̀ ń tó mọ̀ yẹn ọ̀rẹ́ ní bẹ́ẹ̀ lókè ìjọba kílẹ̀ mọ̀ ẹ́ mọ́lẹ́sí tó mọ̀ ẹ́ náà mọ̀ na ilé ọ̀nà rí ìkà ìyàrá tó mi yọ̀ náà ojú náà tó ẹni kan mọ̀ nínú mi àrà lòdì ẹ̀fọ́ àkọsọ̀rọ̀ ọ̀ understand ndí èkó nìṣó ẹni àrẹ àìṣà dé ní ti rà bí mọ́lẹ́sí ọ̀nà àìsàn náà wọn ẹ̀mí àtúndà àrí mi tó lórí ti mọ̀lẹ́sí ẹ̀yìn tó mọ̀lẹ́sí àwọn mọ̀lẹ́sí yàn àndọ́ ìbísùn màkà àdébì nílé ìṣù zai shuwa wai ba ce din newton idan ba ne ba one inch mumkin ne tilon sai ta gaba na nan hukata ne zai fi na mana ah, shaba sama dun limanka umar yau zai tukwa na nan na wani tsohon bukari umar yau na maron ita ina mai ka ba ka wani jaba ta wa akan wahada mutuwa ka a wani na jin sa'an ọ̀nà yóò gbé ọtọ́ tó ń lọ́gbẹ́ kọ̀ọ̀rì ọmọ yóò sọ bàbá ọ̀dún dáàkú ọ̀tá lásán ọmọ tẹ̀kọ́ ìgbà màbọ́ ní òun ìgbé sàlàdà ká wọ́n àkókò múdàmúdà tó lọ́ọ̀tà fún mi lẹ́ẹ̀ka sí lọ́gbàkà wọ́n tó wọ́n tó wọ́n dùn sí lọ́gbàkà ọ̀rẹ́ ń jẹ ìrì ìyìnà òwúrọ̀ rẹ̀ jẹ̀ wọ́n nítorí ọkọ̀ dukkan yawa gise man bakara a tumura man tun da na buwa kwaje waje tun da ya tuwa ka hannu a kawai ya tuwa kusa nan idan bakara na jiyan so mutum da hannun lafa kuwa shi ne bakara kafin ba da na rako a lafa kuwa abin nan ta na disala idan mutum ne ba a ne a sanar hujja ne because wọ́n tún wọ́n yẹ ọmọ ọjọ́ ìfúnṣálà báwo lọ́mọ kọ́sá lẹ́nu ọgbà kàrà ọ̀pọ̀ sùn ọ̀rọ̀ àyè ìlú ọ̀rọ̀ so this is number kan lọ́mọ ìṣàlọ́ ọmọ tó wọ́n wà kóso number kan ọmọ akọ́ni báwo náà kọ́ ọgbà kàrà ọ̀rọ̀ ìṣúná kàkó so bọ́ọ̀sì ìpòrò ṣé dáwọ̀ àwọn ọ̀tá ẹ̀wọ̀n ọ̀yọ́ ẹni ẹ̀rọ kátó ló gbé yín sọ̀rọ̀ oríṣi ìpòrò ni. قوله تعالى قول الله تعالى إن لكم ولنا نبكى إن عذاب ربك لواقع ما له من دافع ثم مرة آه، عاقا من أو مثل فرما نازل كتفك زارة ويوم لها أي تيهة أضعمه ما له من دافع أين يصنع وعد دوار ما كسمه وسمع نشيجه من وراء الصفوف دعوة أعوى أمي سمي نشيجه لنا صرفته ولا نعنى ولا عاك نشيج أم إذا ذاك لان أوه صابن أوه أنا مهمة ọba mi ọmọ ìtú nìkúrò dá àwọ nínú ọrọ ìsòfò èdè mi fẹ́ràn lẹ́mọ̀ akọ́rọ̀ akọ́lù lọ ẹni yakó balẹ̀ ìsẹ̀lẹ̀m inú wọn náà kàn ilé yẹn níbi ní àkà inú yẹn anabi yakó balẹ̀ ìsẹ̀lẹ̀m anabi yakó ní anabi máa ka wọlé check ní sọ́ọ̀tù yusuf ìnáma aṣkúdá sí wọ̀húzù ìlànà ìnáma pàrọ̀jára aṣkú bá sí ẹ̀wọ̀n kátínní túnmí bọ́ ní máa complain náà complain ní máa complain ẹ̀wọ̀n kátínní túnmí wọ̀húzù àti àìbí ní túnmí ìlànà ní tòmọ́lì that's true ka ọ̀nà níbi ẹ̀kọ́ ẹ wọ́n náà complain ní ọmọ yìí yàrá ẹ̀yà mi yà alẹ́bi mi they are very direct in their tawhid approach to everything ẹ̀mẹ́yìn tawhid paradigm of everything ẹ̀nà ọ̀la amẹ̀rẹ̀ kẹ́ndíwá ẹ̀nbá náà amẹ̀rẹ̀ ìṣèlú kàfé ni wọ́n ní because èdè gbọ́dọ̀ àná wákàrà kàá ìyẹn náà máa ń yàwó náà lọ́wọ́ bá kọ́ ẹ̀ka rẹ̀ rẹ̀ ìdí òmùlẹ̀ ìwà àkọ́ni ẹ̀ka rẹ̀ rẹ̀ rẹ̀ ní tìmọ̀tò complete on so dọ́k ẹ̀mìíràn náà complain ashku bá sì yẹn gẹ́tẹ́ dùn wọ́n hó bìnrin tẹ́ ọgbọ́n nílò lọ and ìyẹn náà wọ́n ọ̀kà wẹ́ẹ́ ẹnìjẹ́ náà kan ẹ̀mí bìí sílù alẹ́ mi ní ń kànga eré ìhìyà ọ̀rọ̀ sí ọ̀rọ̀. ara àgbà ka ọ wọ́n ti tó àgbà sán. ka ọ̀nyà ara nìkan ní àgbóyàmí àṣọ fún àgbẹ̀rún ọ̀rẹ́ nìyọ̀ ààrẹ nìyọ̀ ẹlẹ́yọ̀ ẹ̀rẹ́ ka ẹ̀ṣẹ̀ wọ́tí àná níbi ẹ̀kú wọn ti gbò àná lè gbé yóò sí ìpòrò ìmúra níbi yusuf aláìsílám. ya gbẹdọ̀rẹ̀ na yà àbáná وما شهدنا إلا بما علمنا وما كنا بالغيب حافظين يهنا أكون ريري أرى ذاتي له وكان بيجوا أوامنكم على ما دام بيجوا شيئا لكن أنا بنيام من بيجوا داني كوبون من داني ما إني أنا رامن that's one بعد ما كاكولا ناس بيكوبون من داني because maybe you become aware wọn náà láti tán ogun kò sáà sáà náà and he believe just small boy of less than five years that when in came, class this time around and he believe all around him somebody of sixty seventy years wọ́n yìí ká àwọn difference ọ̀nà ọkùnrin àìrí ìlú ti ọ̀sọ̀ ah yìí ni bí ìwúrọ̀ yẹn hàn yìí ó sì kò fọwọ́ mi so in da ji kama za ɗan and kuma la egypt mana oweri na da ajiyar mafi wani ọrẹ ìsúná kan ọkà oníṣìká ọ̀nà láti ọ̀hún ṣèjọ́ àwọn ọ̀nà lọ́nà ibi ṣìkà azọ́nàmọ́ azọ́nà ẹ̀yọ́ tó wà lọ ẹ̀yẹ́ ìlọ́fà rẹ̀ káwọn náà ní orí rẹ̀. àlọ́ àbẹ́nira bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ máa a náà dé yìí. Túrú àbẹ́rẹ́ ni ẹ̀ka níbi ìlú ẹ̀rẹ́ àkàrà ń fa ẹ̀lẹ́rẹ́ kó o súsìn. Tó ìyá àgàrà ní ìjìká ẹ̀hún ìyá rẹ̀ náà ẹ̀yìn náà ọ̀rẹ́ Amẹ́ríkà ẹ̀yìn especially aya muku wani ku seka dịka in saraka in sarakọ ahụ saraka ahun ne kamar na ne ne da ke abu ki a na ran uji yana ya ka ne kuma riri ne na yi kariya ne bi zuwa na a na ya hannu annan na bi na in yasruk faqad sabaka ahu lahu min qabl wọ́n yà rán nànà ní orí iye ìyẹn dẹ́gbẹ́ náà lórí iye ọlọ́rẹ̀ rẹ ọlọ́rẹ̀ kún orí lórí iye fa asarraha yusuf nafsihi walam yubdiha lahum antum makana dani di because báwo ló tó to ṣe nìwọ̀n ní dáhùn náà ẹ̀ka ẹ̀ma ọ̀rẹ́ bí akára rà ní. àlẹ́ ẹ̀ka níbi tí wò yí lórí yìí á níbi tí wò lórí ẹ̀ka ìkẹ́tà níbi tí wò fẹ́rẹ̀ ó bá wọn yàn nínú ara hàn ní níbi àpẹtà nínú wọ́n yẹ kọ́ hàn ní ẹ̀hún náà ó tọ̀tọ̀ ní. àtẹ̀lẹ́ ní english onye aradan mizika ọnà ọnà ṣọpọn dáadáa lọlẹ tó tí ní adọ náà lọdọ kàókè ọnà sọnà lọsọ ọbẹ ntán lọbọ ọyọ ṣùgbọn àwọn ọwọ ọgọ ndọsọ kúrò lọkà.